بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله سنيت ساجن شرح السنة على سنة فجت الإمام المزني رحمه الله تعالى آه، إذا هجلت في الإيمان قول وعمل الإيمان قول وعمل الإيمان ọ̀rọ̀ ni ìṣe ni èèyàn sọ̀rọ̀ gbàgbọ́ èèyàn ṣiṣẹ́ gbàgbọ́ wàhùmá sì yà ní wọnìgbàmà ní wọ́kọ̀rì náà ọ̀rọ̀ àti iṣẹ́ yìí nǹkan kan náà làwọn méjèèjì wọnìgbàmà ní ètò méjì ni wọ́n ètò méjì òun ni wọ́n ọ̀kọ̀ rí náà nì alábàárẹ́ méjì ni wọ́n ó ṣe é pé láàánú fábùrẹ́kù ẹ̀wọ̀ àìsí ìyàtọ̀ láàrin kọ́ọ̀lù ìmán wà ámàlú ìmán ọ̀rọ̀ gbàgbọ́ àti iṣẹ́ gbàgbọ́ àìsí ìyàtọ̀ láàrin wọn kò sí àtọ̀ láàrin méjèèjì bọ́rọ̀ gbàgbọ́ sí wa bẹ́ẹ̀ ní sẹ́ gbàgbọ́ wa ẹ gbọ́dọ̀ mú kan kó fi kan rẹ̀ àwọn pé àwọn mọ́rìjì à àwọn tí wọn wọn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìmáàmù fákọ̀tì àtàṣùdì ẹ̀ka ọkàn gbà lódodo ni bẹ́ẹ̀ náà làwọn àṣà ń rà náà kọ̀ gbà lódodo kò sí sẹ́ńbẹ́. لذلك أخروا العمل عن الإيمان àwọn fi sọ wípé iṣẹ́ láabi yòówù tó bá a máa ṣe ìgbàgbọ́ rẹ̀ pé ọlọ́ àwọn mọ́ríjà so alaikum assalam bàbá sì kú báyìí fọlá ọwọ́ àlùjá náà <laughs> so nítorí bẹ́ẹ̀ àwọn méjèèjì kọ̀rí nání ni wọ́n nìzọ́ máa ní ètò méjì ni wọ́n alájọrẹ ni wọ́n lánàá fọ́ọ̀rẹ́ kọ̀rẹ́ ìnàfọ̀nà àìfi àtọ̀ sáàmì ọ̀rọ̀ gbàgbọ́ àtúnṣe gbàgbọ́. wọ́n ti ṣe pé kò sí ìmánì kankan àbí bí ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀dọ́ lọ́hùn ní ìmánì tí ò kírun léṣe wọ́n kàn ń ṣeré ìpalasa ni kò ní ìmánì. wọ́n ti ṣe pé kò ṣiṣẹ́ ààrẹ nìkan ní ọkàn ń ṣeré palásán ni <laughs> eh, àbọ̀ ń ṣe eré ìdárayá àwọn ní ń ṣe torí bẹ́ẹ̀ wà ní mímú. Eh, èyí tó tún wá kún nìyẹn àwọn mùmíní àwọn mùmíní eh, ẹ̀tàfáàbọ̀ lónà fil ìmán wọ́n máa ń jura wọn lọ́nà gbàgbọ́. Hmm ẹ̀rí pé àwọn àwa náà máa ń sọ pé àjọra wa lọ ìjàkadì kọ àìsẹ̀gbẹ́ o eléyìí eléyìí òun òun ṣe tàhájùdù èyí ṣe tàhájùdù wọn ò lè rí bákan náà eléyìí máa ń ṣe tìláwà èyí ṣe tìláwà wọn ò lè rí bákan náà èyí ń ṣe lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn ìrùn èyí ṣe wọn ò lè rí bákan náà láéláé àwọn mùmí náà máa ju àwọn lọ mùmí ní eléyìí ló lọ sùn mọ́tọ́ bí gbúrò orin yóò máa gbọ́ tiẹ̀ eléyìí ọmọ yẹn ṣe gbọ́ ẹni tí wọ́n máa gbọ́ kúránì àti wáàsí ẹ máa sọ pé dárájà kan náà lẹ́sìn wọn sí abẹ́dán abẹ́dán mọ̀sáàrù mọ̀dán ọ̀yà. tọ́ ibi táwa ń lọ náà làkúndé rẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa wọ́n sì máa lé sí ní ìmọ̀ ẹ̀ nǹkan fi ń jọra wọn lọ náà nìyẹn pẹ̀lú iṣẹ́ dáadáa ọ̀yà wala yakhrujuna bidhunubi min al-iman. ohun tó já kéde àti àwọn ẹgbẹ́ màdínù biha àwọn ni pé àwọn èèyàn yóò dẹ̀ sí ní jáde pẹ̀lẹ́sẹ̀ wọn ní jáde kó nínú ìmáàmù tó nígbà tí ọba ti ṣe ṣírk yóò ṣe kó fọ. àní àwọn ẹni tí àwọn ẹni láyé ká fàró nà lẹ́ẹ̀ pé àní tí wọ́n ń káfíìn ìrùkú bíi kàbí ìràtí pẹ̀lú kí wọ́n gùn lẹ́sẹ̀ nílá wọn láàyè sí àná àbẹ́sẹ̀ kékeré àwọn kan sọ pé méjèèjì náà ní bẹ tàbá ní kàbíyàrá àwọn lèyí tó ṣe pé ó ní ìdí tí èèyàn ṣe ta ọba lórí ẹ kó tó di pé làwọn ọba forí jiyàn nígbà tí nǹkan yẹn ọba ní hàdù ṣùgbọ́n tó bá ní hàdù ọ̀rọ̀ gbára lẹ́wàá jìyà ẹsẹ̀ rẹ̀ ó jìyà ẹsẹ̀ yẹn ọba jìyà ẹsẹ̀ yẹn lọ́rùn rẹ̀ tó mọ́ ṣùgbọ́n. Eh, èyí tó pè ní ìsìyáàlù yìí òun náà ni àwọn àwọn sọyì áàtì àwọn àìdá àwọn mọ́júsí ẹ̀sẹ̀ kéékèèké àwọn oúnjẹ yẹn ọlọ́run máa ń máa ń kájú kó fún yẹn torí pé ní ọ̀rọ̀ bàkà wá sí ọ̀rọ̀ náà kò fi rọ̀ so nípa bẹ́ẹ̀ káàní wọn ò ní pè wọ́n ní kéfèrè bèrèkú bìkàbí ọ̀rà tí ń pẹ̀lú gúngùn lẹ́sẹ̀ nílá ọ̀la ìsìyàn àbẹ́sẹ̀ kéékèèké àwọn tó dẹ̀ ṣe dáadáa nínú wọn àmì ń ṣe ní dandan pé kò sàwà lọ́jọ́ náà ni. lẹ́yìn ìgbà tá a ní sọlá sọlá ń ti ṣe ní dandan pé àwọn táwọn wà lọ́jọ́ náà àwọn agbára sọ pé ọ̀gbẹ́ni tó bá ti ń ṣe dáadáa báyìí àkànṣọ pé à ń rẹ̀ kan rẹ̀ ní o hmm. Hmm, à ń rẹ̀ kan rẹ̀ ní o àníjù pọ́n lórí pé ẹ mọ̀ pé lọ́dọ̀ àwọn oníṣòfin àwọn tẹ̀lé sọ pé alimarhum wọ́n ti ń tẹ́ wọn báyìí kì í ṣe pé wípé olè lè ní alọ́kàn ní bá a dáa fi ń rìnrìn kàtìkàtì káàkiri báyìí níbi èyí tí ìwé yìí rẹ̀ ti súnmọ́ thirty years dáadáa yóò dẹ̀ ti tó bẹ́ẹ̀ ní ìdílé kó súnmọ́ ní ìdílé kó lè pé thirty years wọ́n á fi kiri kí balabala lọ sí saki lọ́dọ̀ tẹ̀wùlà bígbà ni ọ̀kẹ́ máa ń ṣe yíká ìmọ̀ ni nígbà tá a débẹ̀ tá a jókòó alẹ́ ni wọ́n sì fẹ́ ṣe mòlídìí wọn tí wọ́n fẹ́ ṣe ni àṣẹ bí kan tó dé nìyẹn bùbá táwọn obìnrin máa ń wọ̀ lọ́wọ́ bàbá àti ìró ọba nẹwọ́ sí ṣéèpù wa àwọn bá ń ṣe àwọn sòfin là ṣùgbọ́n àdìlà àwọn èèyàn máa ń sọ fọkùnrin wa ni so ọkùnrin máa ní léwu lójú ọwọ ìwà àti bùbá ah. láwọn obìnrin máa ń wọ gẹ́gẹ́ so ibi tá a ti bẹ̀rẹ̀ sí kọ́kọ́ rí ìmọ̀ nínú ìgbà tá a tún tún tẹ́ wọ́n bá tún gbé ọ̀rọ̀ fún kan nínú wọn máa ń pè bàbá ẹ̀ ní wà lùjẹ́ náà tí la fi ní sọ bẹ́ẹ̀ fún pé ẹ̀ ní wà lùjẹ́ náà àwọn aláìmọ̀kànmọ̀kàn máa sọ kí ó ní ìyẹ̀wò àlùjẹ́ náà àlùjẹ́ náà ká tó lọ́wọ́ so gbogbo àwọn mẹ́rẹ̀mẹ́rẹ́ so àwa náà tá lọ bá wọn tá ń jọ lọ sí kínní àmì tí wọn náà kọ gbogbo wọn sọ ni pé ah, èyí mà lé díẹ̀ lẹ́rọ àwọn obìnrin wọn dé báyìí wọn gbé ọ méjèèjì wọn lórí ìtàn sí ìwò báyìí wọn kú lẹ àbá ní sì mọ́ lólóló bí ìbò báyìí ni àwọn náà dé lọ bọ́ lọ́wọ́ sí wọn lánà ṣáádú àìláàmú sí ìhé ẹni tó sì jálá ìdánú wọn àní sẹ́ẹ̀rí kájẹ́rì lé lórí pé eléyìí sweet iná sweet àlè sọ àkájọ pé ọba sẹ́bọ náà ọ̀rọ̀ rẹ̀ ó da gbogbo ẹ̀rọ ó rú gbogbo ẹ̀ pọ̀ ní àwọn tó da gbogbo ẹ̀rọ tó rú pọ̀ àjájú mi ni yóò sọ fún un ọ̀sán kàfé ó mm. da gbogbo ẹ̀rọ ó yí gbogbo ẹ̀ pọ̀ mm. kí sàkárẹ̀ la ṣùgbọ́n ń ti bẹ́ẹ̀ náà paríparí ìdájọ́ tí wọ́n fún un nù sẹ́rí àná ẹni pé fásitì àwọn ẹ̀pẹ́ kẹfẹ́rí títara bá mú ẹ lọ́gà kẹfẹ́rí lélẹ̀ òkìkẹ́ kẹfẹ́rí lórí ibò kí ló ń dẹ́nu sí àwọn tó pọ̀ tẹ̀sí sí hikma fún Islam kò sí mọ́ ọ́n fẹ́ sí àwọn tọkọ káàbà tó wọ̀rọ̀ dákọ̀ ajá ó sì tún dáàbò bo Islam pẹ̀lú dáàbò bo lọ́gà àròkìyà ọ̀rẹ́tẹ́nìkẹ́ bí sọlá bá tọ́jẹ́ gínáwó yóò lù débi pé èyí lu débi pé ṣáná padà sílé tó gbogbo àwọn ó lè má pa ọ ẹ̀sìn yóò wún di ọ à yóò wún di ọ nígbà sílábà náà ló ń sọ balabala yìí ọ yọ tẹsán o. àwọn èèyàn kẹfẹ bí ẹ àwọn èèyàn kẹfẹ bí ẹ mo ti wá ṣètò ẹ̀rọ ọ̀gá ah, one hundred twenty four thousand lẹ́yìn tọ́tọ̀ wẹ̀ bọ̀ nínú ìgbà kan yìí. bẹ́ẹ̀ni onígbà tí wàhálà yẹn kọ́kọ́ bẹ́ẹ̀ owó nìkan ó ṣe gómìnà fún twenty years nílẹ̀ iraki nígbà wàhálà yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ tó wọn bá lọ bá àwọn àfa ẹja béèrè béèrè lórí bó o dá sí di wọn lọ bá àfa wa anes àti mọ̀fádùn anẹ́bí gbà lórí ìtẹ̀ ní àdúrà bíi mẹ́ta tó ṣe àkọọ́lẹ̀ mi ní mẹ́rin ni àdá ọlọ́run jẹ́mi rẹ̀ ogún hmm. anẹ́sù ládùá ni ti gbà anẹ́sù súnmọ́gọ́rùn-ún ọdún tó tó kó láyé kọ̀ọ̀rọ̀ hmm. àwẹ̀ gbà mọ́tò ọba hmm, ti di pé ọmọdé wọn fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọmọ àti fídíò àti tírì làlá tó gbòǹjẹ yẹn táàtì sí àbá ọmọ àwọn gbọ́sọ̀ táwọn àgbàlagbà wọn lè ní wọn máa sẹ́ni mo kí fún wọn máa lẹ̀ máa lẹ̀ pọ̀ ó tún bẹ lọ́wọ́ owó àrísìkì tó bù háyà anẹ́sù ládùá gbà ọ́ ẹ̀mejì òun kórè oko nílá wọ́n tún bẹ lọ́wọ́n ọmọ púpọ̀ arọ́sibàbàbà ọgbọ́n ọmọ àtọmọmọ ọgọ́rùn àwọn ti pọ̀ gọ́rùn báyìí. so ìgbà wa àbí ìsọ̀kadù àkẹrin òun sì mọ̀ pé yẹn náà gbọ́dọ̀ gbà wọ́n ní pé òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́run kó mú wà lójọ́ náà àmọ́ fún yẹn yẹn rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí yẹn torí wọn ní ọ̀pẹ́ láyé ojú rẹ̀ ní rí bí ẹ̀kan lọ́ọ́ fara mọ́ bẹ́ẹ̀ ojú anẹ́sù anẹ́sù pẹ́ láyé lásìrà ni sọ ojú wọn rí bì ìtìlẹ̀ hajjájú bẹ̀rẹ̀ gbà yẹn wọn anẹ́sù lérè káfáwọn anẹ́sù ah! ní à àní ọ̀dọ̀ àjò nílọ òní ọ̀dọ̀ àjò lálọ́ ẹ̀ ní máa pariwo alátẹ̀ká ọ̀rọ̀ tí mò ń sọ fún yín sami'tuhu min nabiyyikum sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ anábì mo ti gbọ́ ọ̀tẹ̀ bá tún bá anábì lánàbì mọ́ ló kún ọ. àwọn ọ̀dọ́ ni ẹ ti mọ̀ sí sí àwọn ọ̀dọ́ nígbà wọ́n sì mí sọ wípé àtọ̀dọ́ àtàgbàlagbàlá nídìí níjòkó tọ̀rọ̀ ọ̀dọ́ nìyí ìtara ara ń ta mí torí pé wọ́n padà dé áṣùfà yóò díjì lọ́gbà òyìn lọ ẹ̀ta àwọn àgbàlagbà tẹ̀tẹ̀rẹ̀ rẹ máa ń bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ẹja máa já ẹja bẹ̀ ó sì yẹ ká já lórí aṣọ méjèèjì la nídìí àbá tẹlẹ ni tí ń fà á ń le báyìí kára ẹsẹ máa ṣe ẹyin ọmọ yẹ ní sùúrù ẹ má jà ṣe ẹja lọ bá ṣe wò àkàtún kínní yìí wò méjèèjì la nídìí nígbà táwọn ọ̀dọ́ gba ọ a ah! bàbá arúgbó bàbá ọmọ wọn sọ wọn ti dàgbà wọn ti dẹni àná ti dé òní yẹn náà ni wọ́n máa fi sọ̀rọ̀ àlẹ́ yẹn ń dá àti ń dá yìí létí àyà ara gbà nílẹ̀ ń pa díẹ̀ díẹ̀ ní o. wọ́n bá lọ bá alhassan alibasọ ibi ọ̀gá àfa lòun fẹ́ alhassan alibasori onípìlẹ̀ ìpìlẹ̀ ọ̀hún àwọn tó fi bù. ìyẹn náà bá sọ fún wọn pé a ìṣẹ̀lẹ̀ àjájú yìí okùnfà <laughs> méjì ló lè jẹ́ o tó kájá sí pẹ́sẹ̀ lẹ́dá lọ́lọ́run fi fi àjáde ṣe àdánwò fún yín ábà ní ẹ lọ sí o. Hmm. ẹ bá wa dẹ́sẹ̀ ọlọ́run kẹ́ mú wa ládàáwò a lè fi dàda dẹ́wọ́ ọlọ́run padà o. Hmm. ọ̀rọ̀ yín ò tí yé hmm. kìí ṣe pé dàlẹ́ gbéjáde ẹ wá fi lé àdẹ́wọ́ ọlọ́run ọba dàgbó. <laughs> wọ́n bá ní oh. ọ̀rọ̀ tó léyìn òtí ẹ̀yà rẹ̀ lẹ́nu bó o ṣe pẹ́rú làwọn ọ̀yá àti bàbá àti ẹ̀ láàyè láàyè lọ. àìrú làwọn ọ̀yá àti bàbá eléyìí ìbí káyírá ìbẹ́rù kínní ni ẹrú mùsálámọ́ òun ni káyírá káyírá ni ló bí alhassan al-basri èyí tí wọ́n sì tún pè ní yasaru yẹn náà ẹrú ló jẹ́ fún sẹ́ẹ̀dì sábìtì àwọn ẹrú méjì ni wọ́n bí alásán ìbásórí wọ́n gbàgbé káàlù bá gbà ń bẹ lára alásán ìbásórí torí xayira ni bí báyìí kódà hasan fasi mú ọ yẹn ìyàwó àwọn sàlámù dada mú dada èyí tá a máa fi ń rẹ ọmọ ni tí a fún lọ́yìn dada wọ́n sì wọ́n sì nìkọ́dà hasan ìbásórí wọ́n bá ọmọ ẹrú kò lè mọ ohun tí lọ nípasẹ̀ ọmọ láàbí ni tí wọ́n máa fún wa nímọ̀ràn sí fún ẹ̀pẹ̀tẹ̀ lárúgbó ẹ̀pẹ̀ lè ilẹ̀ mẹ́rú ẹnìkan sọ pé èmi ò lè dì í ẹgbẹ́ àlọ́ fèsì ọba fèsì ẹ̀tọ́ ta ìwọ̀n sáàdì nínú tọ̀bà pàṣẹ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sínú ẹni tí ajájú wa fi bínú pa one hundred twenty four thousand wọ́n fi bínú pa ẹlẹ́ẹ̀mí gbẹ̀mí náà nígbà ẹgbẹ́ wọn kẹ́ kó àwọn èèyàn bóde báyìí wọ́n máa bẹ orí wọn bọ́lẹ̀ ni wọ́n máa sọ ní fún pàṣẹ àwọn jẹ́ kò sí ìtawà gbọ́dọ̀ mú yẹn kí wọ́n á sọ pé dákúrá pé alhajj bọ̀ ni yóò sọ̀rọ̀ fún káfíìn hmm. paríparí ìdájọ́ tẹ́ gbé fún fásitì. Ah, fásitì ni àtúrò ẹ̀ náà lèyí tó ń ṣẹlẹ̀ láwùjọ wa pẹ̀lú àwọn tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò aburú ni ṣùgbọ́n ìta ọ̀gbọ̀dọ̀ mú yẹn wípé àwọn wíńlá ìlà ìlọlá náà máa kú sẹ́ nítorí fọba dẹ́dà ọ wọ́n dùn gbóyàn wọ́n ṣe kíní yẹn ó lé ṣùgbọ́n bí àánú ọlọ́run bá ṣe gbòòrò wọn kò jẹ́ kára ènìyàn ó lè ṣe táwọn bá níbi àbúrò yẹn nípa bẹ́ẹ̀ ẹni tó ń sa ìdá a lè jẹ́rìí ká jẹ́rìí lé lórí lórí ọ nẹ́sírẹ́tì nílọ. والقرآن ó ní alqur'an ọ̀rọ̀ ọlọ́run ni nígbà fitinẹ àwọn àwọn àwọn aláṣẹ àbáṣe dé tó di pé àwọn ni wà lórí ìjọba ohun tí wọ́n bá sọ sí gbọ́dọ̀ múlẹ̀ tó di pé wọ́n pe quran ní ẹ̀dá lórí ọ̀padà kú òní hmm. símọ́ lọ́padà kú ohun tí a sọ ní bọ́lá òní òní símọ́. Hmm nítorí pé Al-Qur'ani yìí kalamullah wa kalamuhu sifatuhu wọn máa ti ṣírò yẹn yẹn mọ́tíláàkù àwa ní kò ní ṣírò yẹn wa mọ́ sẹ́wọ̀n pa kú ni ṣírò ẹ̀ lẹ́wà ń pè ní ń sọ fún un ní wọ́n fi sọ fún Imam Ahmad alayhi rahmatullah nígbà táwọn sọ pé Al-Qur'ani kalamullahi ghayru makhluq ní kílẹ̀ tó fi ghayru makhluq sí kalamullahi làwọn Qur'ani sí ẹni káwọn náà yọ makhluq kan bẹ́ẹ̀ sáwọn náà fi sí méjì mi ò fi léèrè kún orí ìlànà kan fi kún yẹn náà lè fẹ́ dá wàhálà lẹ̀ hmm. ni wọ́n fẹ́ tàbùkù ọba dẹ́dà ni bí wọ́n sì ń sọ́ra fún náà ní pé hmm. wọn ò sáfẹ́ gbàgbọ́ lọ́hùn sọ̀rọ̀ náà ni hmm. gbàgbọ́ lọ́hùn sọ̀rọ̀ omi ńlá jóni kó ọ̀dọ́ lọ́hùn ní kúrò àyẹ̀ sí wa. fọyọ́ bí kì í ṣẹ̀dá níbi báwa òkú gbàtà ní òkú o àkójọpọ̀tòlá ó ní àwọn gbólóhùn ọlọ́run agbára ọlọ́run ọ̀nà àtòbó eh, ìròyìn ẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ yányá gbogbo ẹ̀ pátá ló kú pérépéré kì í ṣẹ̀dá o yóò tún wá gbére ìyàtọ̀ bẹ láàrin azalan wa abadan hmm. Abu Hilal al-Askari nínú àwọn àfọ̀nì lọ́wọ́ ọkọ̀ tíra wọn pè ní ìfòrófò lọ́wọ́ ìyá àwọn ìyàtọ̀ èdè òun gbà pé kẹ ní yàní ankara tarọ́ọ̀dù ṣùgbọ́n kò lẹ́rìí orí tarọ́ọ̀dù fún wa nù kúrán náà dáadáa abẹ́ tarọ́ọ̀dù fún ni Allah àti kò lè dẹ̀ Allah àwọn èdè Ar-Rahman. Hmm ni wọ́n fi mẹ́kọ́ṣà rẹ̀ pé wàhálà rẹ̀ ti wá pọ̀ lórí pọ́fẹ́sọ̀ pé gbólóhùn yàtọ̀ síra wọn ló fi á ní kò sí tààrọ̀ ọdún fún sí wà dáadáa tààrọ̀ ọdún fún bẹ́ẹ̀. ṣùgbọ́n lábẹ́ wàhálà tó wá ṣe ó ṣe wàhálà gidi ló fi sọ pé azal nínú èdè Yorùbá tó lẹ láéláé lẹ pé láéláé lẹ ṣùgbọ́n láéláé kò jọra wọn nínú èdè lábára nítorí ọlọ́run fi sọ àlùkò àmì kalẹ̀ bìlì sáàni àròbí yìí mọ̀bìn pẹ̀lú èdè lábàtọ́ jẹ́ ẹlẹ́kùnrin àlàyé àlàyé tó kún tàbá ní azal láéláé tó ti lọ hmm. ẹ̀rígẹ́tì rẹ̀ tàbá ní abad àwọn ní láéláé tí wọ́n máa lọ títí ayérayé hmm. ọ̀pápọ̀ mọ́ra wọn tí wọ́n bá ní azal àwọn wá láéláé àtijọ́ tó ti lọ. Hmm sọ abada láéláé tí ó máa bẹ títí táyọ̀ òfin ní jayé mọ́ tó iná ni àfáwárò ní da imat àwọn òròyìn yẹn gbére azalijat ó tún wá jẹ láéláé àtijọ́ tó ti lọ. fọtẹ́bìtì kì í dẹ̀ sí àwọn ìròyìn titun fọtẹ́bìtì ọ̀kan ni ìròyìn titun ni ìròyìn títí àtẹ̀míjẹ́ǹsì àdìgbà sí hmm. ẹ̀rọ yẹn títí ní. bí ọ̀ọ́lọ́dún tí wọ́n fi lẹ̀ èjì ọjà o. ní ẹ̀rọ àti pé nígbà tá a bá ti gba sẹ́fà yìí nígbà yẹn wọ́n ti fún yẹn dé ìtìjọ́ ni. so wọ́n fẹ́ sọ náà ni pé ìròyìn ní títún ni yóò kó lára rẹ tó bá yá. ẹ̀rọ hmm. padà dẹ́gbẹ́ ọ̀sán máa pè sọ́rọ̀ láàrin àdúgbò ọ̀gá wa ní ọjọ́ ọjọ́ tuesday wọ́n ti ten down. ẹ o ẹ kàdà mí lóhùn ẹ kàn padà bá wọn lọ́jà bóyá wọ́n máa ta bọ́ọ̀tà tó ní ìgbàlódé parí nìyẹn. nítorí pé ròyìn tuntun ni wọ́n á padà kó lára rí ààrẹ nìyẹn wọ́n padà di ya kínní kan àbí wọ́n máa kàn án ní yàrá bọ́ ní ìdá yìí ẹ̀tíkẹ́ẹ̀tì rẹ̀ ló ìròyìn ọba dẹ́dà ìṣe bẹ́ẹ̀ yẹn kìí ṣe tuntun fọ́tàbíìd tí ó wà padà parẹ́ tí ó kúrò. rọ́gbọ̀nà ẹlẹ́dàá àwọn èyí sẹ́ni ó dín tí ó padà wá lé sí irú eléyìí èmi dínkù pẹ̀lú pé ní táìtù tí mo fẹ́. ìdí ní dìgírí láti bí ogún ọdún sẹ́yìn wọn sì àdé masters ṣe ní èsì nílẹ̀ ní tó ń nàjà báyìí àgbà wọn tó fẹ́ fún mi ní admission page ọkàn mi tó balẹ̀ ìròyìn ní dínkù nìyí àdìgẹ́tì bẹ́ẹ̀ ní sìn ọ̀rẹ́ lẹ́dàá wẹ̀ wà sẹ́ dírò yẹn dínkù fọ́yẹ̀ zid tí wọ́n máa sọ pé jẹ́ ń wálé sísè lẹ́wọ̀ tó mi fẹ́ kí wọ́n máa fi bí àrùn síbi kọ́ mi jẹ́ ń kóra mi sí gbogbo wàhálà àtìnáwó yẹn wọ́n máa kọ́ bí àrùn síbi ẹgbẹ́ máa wí dọ́kítọ̀ òsì ṣùgbọ́n bá dẹ́dẹ̀ ìsìn kò dínkù débi pé a lè sìn. Hmm. Ah, àwọn ọ̀rọ̀ yẹn máa tóbi pọ̀ ó tóbi pọ̀ ju ṣàbàyè sífà tìlmàkìlọ̀kì àfijọ́ ọ̀rọ̀ yín gbogbo ẹ̀dá yányán. anihu fitọ̀nù wọ́n á sùn fún jámù fitọ̀nẹ́tù ọ̀yàtọ̀ sí fitọ̀nẹ́tù hmm. fitọ̀nẹ́tù bìtà àwọn ní ìtìlá àwọn ìmùtìhà àdánwò ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n fẹ́ pọ̀ fẹ́ pọ̀ mẹ́tù ìmọ̀ọ́nà zaka làákàyè ẹ̀ẹ́dẹ́mù rẹ̀ ní fítọ̀nù oníṣẹ́ rí ìròyìn ọlọ́run ọba sùhánà tàwí yìí ó sọ̀rọ̀ tí anuhu fítọ́nù lọ́wọ́ sí fíìmù làákàyè àwọn tí máa ń ròyìn ó kú kò lè mú wá fún rẹ̀ yóò sìn òun ló fà nígbà tí bàbá ọláríwájú táwọn fẹ́ ròyìn ọlọ́run tí wọ́n ń ṣe ọba fún nìkan ọba apàdàrí tí wọ́n ń wí ọ̀tọ̀ nà mm-hmm. ẹ̀kọ́ wọn ṣe wì kan wọ́n ṣe ọba kìnìkan ọba kìnìkan torí ìlérí ìyá ń bẹ fẹ́ ń bá dábẹ́ òfò sábà lẹ́dí náà yóò lẹ́yìn tó ní fi àtúná ìhì ṣàìjìzá òní ẹ̀ máa kánú yàmẹ̀lú àbí yẹ fàálù mm-hmm. so ọlọ́run lérí ìyá fún tọ̀hún ìlhádùn fi àtúná ìlà subhánà òun ni kéèyàn wò fún ah ládùúgbò sẹ́tọ́ bá dẹ́dà sí ẹjẹ́ apọ́lọ́ ní mohandisul kaul hmm. ẹnjìníà yé sẹ́yìn hmm. mọ̀ pé yẹn ní ìtọ́fẹ́ ìpè ní mohandisul bá yàfa yóò tún apẹ́gbádà rẹ̀ sọ. Hmm. ẹgbẹ́ ìmí mohandis. ẹni ó lágbára kọ̀kọ́ lọ́wọ́ sàmùlá ńlá ni ọ̀ ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ní ìtàn náà. الحاد في أسماء الله سبحانه kọkàn wosùn kó gbé kọkàn fọlọ́run adúlùsọ ẹ alágbádá ná ọmọdé kìíní kan ọgbà ìgbà kan kí ló fa gbogbo wàhálà kò lè dẹ ọláhà wí dẹ ọrọhàn kí ni pọblẹmù ẹ. so nípa bẹ́ẹ̀ fífọ̀nù lòun àṣẹfẹ́ kásọ̀rọ̀ ti àná àwọn làákàyè àwọn tí máa ń ròyìn ó kúrú kúrò níbi ìròyìn ọlọ́run tí ó lè mú wá fúnra rẹ̀ tí ò ní sìn yóò sìn o ọ̀yà. tọ̀ bó ṣe tún á rí yẹn ó tún súnmọ́ ni kéèyàn bá bi léèrè báyìí ó súnmọ́ ni pẹ̀lú dídánilóhùn nígbà téèyàn bá bi léèrè ẹ̀rí kan àwọn ìdásí alẹ́ tàbí ìbáraẹ̀dì àní. إني قريب أجيب دعوة الداعي إذا دعاني هاري màá máa jẹ́ pé gbogbo ẹná olùpèpè tó pè mí nígbà ọba ti pè mí. àwọn lọ́fà nígbà tá a ní sọ̀lá àlọ́ sọ̀lá tí wọ́n sì ń àjò àti àwọn sọ̀ abájọ kan. àwọn aláwọ̀ ẹgbẹ́ láìlà ìlọ́lọ́. alùpùpù ń parọ́ ah kìí ṣe ọlọ́run kí ló dé. ìbáwọn aláǹfọ̀sẹ̀kọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín fa. ìnẹ̀kùn لا تدعون الصم Jésù di lẹ́ ń pè ó di tí tẹ́ a sọ pé ẹja pé kò fi lè gbọ́ kìí sẹ́ni tó jìnnà lẹ́ ń pè tẹ́ kò fi lè sùn nítorí gbọ́ lọ́wọ́ bá yẹn súnmọ́ yín mìíràn ó súnmọ́ ní kọ̀ọ̀kan mìíràn ń kẹrọ ọ̀hìnlá ju ọrùn kan ẹ̀gún rẹ̀ tó fa ìjánu rẹ̀ lọ. ẹ á ń pariwo sí i sọ̀rọ̀ wọn fi sọ wípé téèyàn bá sọ pé ibi hakisa ilé nínú gàdé àlẹ́ ìṣẹ̀tà wá sọ̀rọ̀ lè àná ibi hakisa ilé ní sífàtì láàyè sùhánà kí ni hakisa ilé ìjàmá ìjàmbá abẹ́rẹ́ ti gẹ̀ẹ́sì bàbá ní ah, pẹ̀lú ìwọ̀ tí ń bẹ fún gbogbo oníbèrè ni mo fi bẹ̀wọ̀ ọlọ́run kí ni ìwọ̀n tí ń bẹ fún gbogbo níbi èrè dára àlè ìjà ó bẹ̀ pé òun sì tún pòrì náà ìròyìn ọlọ́run náà ló tún fi bẹ lọ. àwọn mìíràn lọ òbíjà ìnẹ̀bí yóò sí mbẹ́ o òsì mbẹ́ o òsì mbẹ́ o sùmọ́ bí kákísà ilé àwọn oníṣàwọ̀ yìí ìwọ̀n tí ń bẹ fún gbogbo níbi èrè náà àlè ìjà àbá ìròyìn kàkà náà áyà yẹn àwọn bàbá àwọn ẹ̀dá mi máa ń bí ọ léèrè nípa mi fa inni qaribun ujibu da'wata da'i idha da'a nígbà mi ò dìrún ni astajib lakum ìwọ gbogbo oníbèrè nìyẹn ó là kéèyàn má kọ́ ọlọ́run rí yóò kọ́ ọlọ́run rí ọba pé ìlú mi náà ni ó sì dọ̀ lóhùn yìí yóò sì pé gbó nítorí bẹ́ẹ̀ kọ̀ rí mú lọ́lọ́run bí ìjà àbàtì rìn dẹ́sùn àrùn ó súnmọ́ pẹ̀lú ìjẹ́pè nígbà tá a bá délé rẹ̀. ó lè wá rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jìnnà bí tààzózi pẹ̀lú ògo tí ń bẹ fún láàyè náà kìí sọba tá a máa ń gbá mú tó rí báyìí àwọn olóòṣà wọ́n mú kinní ọ̀sùn wọn wọ́n mú iyèmọ̀já wọn ọlọ́run nìyí pẹ̀lú yìí ti ń bẹ fún kìí sọ bàtà lè gbámú káàrí pé òun nìyí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn oníṣòfì kò rí bẹ́ẹ̀ o hmm. àwọn gbà kú wọn ni hùwà áádá nítorí lọ́dọ̀ àwọn oníṣòfì nìyẹn ọ̀yà. ẹ ọlọ́run tàbí ẹ̀ áálí àlà àrùṣe ọgbà lórí àlẹ́ àràṣì rẹ̀ ẹ ọ yẹn ni pé òkè lọ́lọ́run wà hmm, ní arahman alala aṣọ ìsìtàwà ọdọgba sí alẹ aṣọ oṣù àjẹ bá iná mi kàlùkẹ kọfí ti bẹsẹ dà rẹ ní kíni yẹn o ní àápa ọyà. ọba tí wàá bẹ nù kì í sọ bàtà kì í sọ bàtà sàfẹ́kùn rẹ̀ wọn là ní mafcood kìí sẹni ká sàfẹ́kùn rẹ̀ kìí sáláì rẹ̀ ọlọ́run ìyẹn ni pé pẹ̀lú mọ̀ ìmọ̀ rẹ̀ ń kọ́ oyí ká gbogbo àpapàtà ọ̀yà wàlúkàlùkù mọ̀yẹ́tùnà bí ajá ni gbogbo ẹ̀dá ti ń bẹ láyé lórí máràkùn mọ́tò náà ẹ̀dá lòun náà lórí pọ́lọ́run dá àwọn mọ̀lẹ́kà láti inú mọ́lẹ̀ ọ̀dá lùjọ̀nù láti iná ọ̀dá wa níbi ohun pọ́lọ́run ròyìn fún wa kóhun ti dá wa bàbá wa láti bi yẹ̀pẹ̀ gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ láti bi omi díẹ̀ ó gbogbo ohun tí bá ń jẹ́ dàyẹ̀yẹ́ o má yìí tú nàbí àjà lè yé mu wọ́n á kú nígbà tí kókó kú wọn bá tó ní òfìjà pé ìbéèrè kí béèrè ní béèrè máa ń béèrè nígbà dùnú àtìgbà àbànújẹ́ ìdàdúró òun ni ká bímọ tuntun ìbéèrè táwọn yóò béèrè ni pé sóbìnrin ni àbọkùnrin ni èwo ni wọn lè ṣe mẹ èwo ni wọn lè ṣe mẹ láti máa béèrè pé sọkùnrin ni àbọkùnrin tó bá yábà bọ ọmọ kó ń sọ yìí tó bá jẹ fún ẹ ìbéèrè tó sì yẹ ká béèrè ni ká béèrè pé só pé ẹ ti yẹ ẹsẹ̀ rẹ wẹ yójú rẹ wò gbogbo ọwọ́ rẹ lẹ wò só pé kọsọ kó pé àwa sọ pé alihamudulilayi rabbil alamin ẹ̀kọ́ ká nẹ́bí fi kọ́ wa nìyẹn sallallahu alayhi wa sallam. kàdálí wọ́n sọ pé yẹn ìyẹn kú lọ pa. ọba yóò sọ ọba yóò sọ ọlọ́hùn náà sọ ní ìdájà àjàlú ha àjàlú ẹbí tó ní kí wọ́n fa kátikáti kí lọ pa ọlọ́hùn ní máa ń pa yẹn. sotori bẹ́ẹ̀ ó ṣe sínú àkídà wa lọ́wọ́ àpẹwà kọ́lùkù mọ̀yì tó nàbí àjàlú yẹn gbogbo ẹ̀dá yẹ́yẹ́ wọ́n ń kú ńgbà tásìkò wọn bá tó. tásìkò wọn bá tó àbí ọkùnrin kan ń pè ládùúgbò kẹ́ni àwa bá a ṣe mẹ́ta ládùúgbò wa bí báyìí ó sì gorí òkè lọ kì í tásìkò tó yẹ kí wọ́n lọ gbé náà lé níbi transforma gorí òkè ọ̀sùn kalẹ̀ ọgbọ́n àgbà Coca-Cola tuntun ọwọ́ àlọ́ mú fún aago orí òkè yàrá kí tóun tó gbàgbé ìkíní kan tóun fẹ́ ṣe àwọn gbé náà yẹn lè báyìí ó kú apáta níwájú kàmẹ́. tárìsì kí yẹn bá tárìsì kí o ti tàn ọ gbọ́dọ̀ mú kòkákòlá yọ kan ọ gbọ́dọ̀ mú ọ̀padà wálẹ̀ ẹ̀ ń tọ́ra fún ká yanu lẹ̀ báyìí nìjà kòkákòlá tútù tí mo bá sín nísìn nígbà tá a sì kì bá tán ń lè yóò tó lọ wọn kì tọ́ àyín àṣàrì bóyá bí tọ́ yẹ kó rìn lọ yóò rìn débẹ̀ gbogbo orí ka wọn dòkò èyí tó sẹ́yìn fún mi. dọ́kítọ́kì ẹ ọ ó ní lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà mo sáré wọn gbìn wọn lérè o òun ni fitna alikọ́bọ̀. نعم فتنة عليه نعم عليكم السلام طيب. نعم بتعد آمين العدو إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك